náà bọ́ síta kí máa ṣe báwọn yòókù mi ṣe ń ṣe kí máa ṣe falafolo ṣe sọ pé wọn náà aráyé kàwé. kò easy fún mi láti máa ṣe uber driver yẹn right but àtìgbà tí mo ti wà ní school ẹ̀gbọ́n mi ni wọ́n ń take care everything. àwọn tó ń bá wa mọ́tò gbogbo wọn ló ń pè mí pé ẹ̀hún kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ni yóò fẹ́ ṣiṣẹ́ mọ́ ni. èmi kò fẹ́ pa ẹ́ tẹ́lẹ̀ kò wù mí kí n pa ẹ́ rárá ṣùgbọ́n ẹni tí ò bá ní jẹ́ ká jẹun ká yó èèyàn máa ń ṣe tiẹ̀ mú oúnjẹ ni. ìyá ti wà létí ọpọ́n o. What do you mean? you Idiot ọ̀bọ̀ driver yín náà ó ti rí ogun kan tó ń ṣẹlẹ̀ ní báyìí. Ẹ̀gbọ́n mi, báwo ló ṣe máa pa odidi èèyàn? Ẹ̀wọ̀n jẹ́ kó fọwọ́ òfin gbé ẹni tó bá pa. Ìyá lóko para lé, àjájì ó pèrò ọ̀nà, etí kúrò lórí orídàpọ̀ láàgì, èrìgì ò já gbádùn obì tó gbó, gbígbẹ́ dúró báyìí, tútù wà wó lulẹ̀, ẹ̀yà abúramọ̀ ayé. Dádì, ẹgbẹ́ kí ló ṣe bọ̀dá Túndé? ikú ẹ̀gbọ́n mi ò wú mi lórí kò ṣe nǹkan tí mo lè máa discuss pẹ̀lú ẹ̀. so nìkan náà tí wàá mú lọ sìn kò sẹ́ràn kan fún ẹ mọ́. Uh-uh. Adémídé that's so bad of you o tí ẹ lè sọ fún mi pé ìwà àti ọkọ Akíntúndé pé relate rárá. ìyá ni yóò fẹ́ di ọkọ àwọn gbé mọ́tò fẹ́ lómi. agbára wà o hundred ogun jẹ wà o. àṣọ bọ́ọ̀sì. ṣùgbọ́n kò sí alágbára náà kò jẹ́ sólógùn náà tó gbọ́n tẹ̀ tó ń ṣọ. confam. ojú ẹ̀mí fún ẹ̀mí o ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀. ṣé bí o ṣe ń kú nìyẹn ẹ lọmọ tí mò ń wò lójúkorojú báyìí inú rẹ pín iná máa tàn báyìí mo dẹ̀ bá òkú ọmọ òkú odidi ọmọ mo dẹ̀ bá lẹ̀lẹ̀. ìgò oúnjẹ kan bá oúnjẹ bí sùúrù àwọn oúnjẹ bí sùúrù àwọn bíi kan bá. àwọn ọ̀rẹ́ iná kú and àmọ́ méjì ló ti kú báyìí. káwọn jẹ pé n tí mò ń rò ti ń ṣẹlẹ̀ tó dára fún mi kí lèmi ò tó mọ́ àwọn ọrùn mọlẹ̀ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti gbé wa fún mi kí lèmi ò tó mọ́. kí làwọn ọrùn mọlẹ̀ gbé wa fún yín èmi ní ojú kòkòrò lẹ́nu ẹ̀ you you you will regret this word I promise you Sorry? you will regret this word. Is that a threat? I'm not threatening you. ìdíje ta fẹ́ ṣe yìí ó wà fún àwọn tó ní talent anybody tó bá ti win ìdíje yìí a ní three million naira láti fún ẹni náà. mo kàn fẹ́ béèrè àwọn questions kan náà ṣé competition yìí wà òkun fún àwọn tó bá fẹ́ lọ sí school náà. pa màdámà. ìwọ òrìṣà yìí ìrànlọ́wọ́ kékeré báyìí ni mo nílò látọ̀dọ̀ ẹ̀ nǹkan tí mo fẹ́ ni pé kó bá mi fún àti fún bí ní agbára láti pa gbogbo àwọn tó lọ́wọ́ sí ikú wọn. Fúnbíò. bẹ́ẹ̀ bá dòdò ẹ̀ má ṣe gbé mi. ìwò bẹ́ẹ̀ ṣe máa ń ṣe yìí. ọlọ́ọ̀ ó ti pẹ́ kíní ti pẹ́ kẹ́kẹ́ jẹ́ ká gbé jà lọ àìlọ́wọ́ ẹ máa ń dọ̀ mí o ọlọ́run ẹ máa ìwọ tẹ̀ tó wọ. wo méjèèjì ìwọ tí ẹ tó bá lọ ṣe bíi séètì bí wọ́n ṣe wọ́n máa wọ́n tó jó yọ̀dẹ̀ láì káàkiri. wo sórí a lálẹ́ yìí máa kọ́ra ọ ara ṣàlùkò ara ẹ̀ ti ń gbọ̀n ara mi ń gbọ̀n ọkọ ti bẹ́ẹ̀ náà à ọkọ ti bẹ́ẹ̀ náà ti dálẹ̀ ṣé ó nígbà tí gbọ́gbọ́ ẹ̀sìn bá bo gbogbo ẹ̀ kó tó mọ̀ pé kìíní. ọ̀rẹ́ ti sún mi ní ìgbà. ọmọ àṣà wo ìsinmi èmi gangan ni i can't wait ìwọ ìwọ tó ṣe tó ṣe ń ṣe bí ẹ pé kiri i can't really really wait. a ti ṣe ni ọ̀rọ̀ àti ìjẹun ṣe é ra ok. bye bye. ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ní mọ́tò lọ́kọ́ sáré tẹ gbogbo dídán nìyẹn. ṣé wàá kẹ. fara balẹ̀ náà bí n bàbá kúrò yìí lọ lè máa lọ fún mi. ṣé mo ti wá síbí ni. mi ò ní ìjẹ́ ká ẹ kí n sọ ọ̀gá tó wà lẹ́nu mi. níṣu owó ìpalẹ̀ ọ̀nà tó tó jẹ́ ìṣàlẹ̀ ọ̀rẹ́ 我那个啥，他。 笑我呢，说你。 are you must stupid. She nǹkan mi ò máa mú ẹ. ah pọ̀pọ̀. <laughs> why this? just this. baálé ni oh ọ̀rọ̀ wọ́n fẹ́ bá mi sùn fẹ́ bá mi sùn ló ń bá mi sọ pé ká jọ lọ lé ẹ̀ kó lọ bá mi sùn ní ní first day tiwa <laughs> oh lord it's where are the good men in this city àwọn ọkùnrin tó dada. like seriously i'm really getting tired of all this. <laughs> Ah, tó bá rí bọ̀bọ̀ yìí a ló dín ní wípé bèrè iṣá eh? ṣé ló gbéwèé jáde ló ń kankan tó fẹ́ fún mi. ṣé ni mo jẹ́ òkúta mi lè sọ̀rọ̀ ṣe lèmi gbọ́dọ̀ dúdú pẹ̀lú ẹ̀. ṣé bí síta wọn ti ń ṣìyọjú. Hmm. bọ́bọ́ yìí i waited for him for good three hours kò yọjú mi ò rí kó tiẹ̀ wá dé kó wá sọ anything fún mi ọlọ́run á tẹ̀lé. kó dé kó sọ anything. láti ah. gbogbo nǹkan yìí. sọlá ah. ṣé mo lè bèrè nǹkan lọ́wọ́ ẹ̀ kí why you so desperate o ti desperate. oh you were desperate. Desperado ni gbogbo wa kí ló ń sọ? O ti wà desperate, ó máa ń tọ́ra wọn rí ẹ. Tó gbé lọ wá déètì déètì tó ń sọ rádaràdá lẹ́nu. good guy ni mo wà. Good guy. Wèrè lèmi wá. Mo ní ẹni ọkùnrin ló sọ. Wèrè lèmi wá wèrè ni mò ń wá èmi wá good guy ṣé ń gbọ́ ọ̀rọ̀ ṣé ń gbọ́ ọ̀rẹ́ ẹ̀ tí yìí ti ẹ̀ ṣì dáa. a gbọ́dọ̀ bí kí gbé ìgbàjú fún ọ̀bọ ìkókó OD. OD. What? Ẹ má OD lásán. Pẹ̀lú ọ̀rẹ́ Hey, Ẹ ọlọ́wọ́. Ó fọ́nì. Ó fọ́nì. Ó fọ́nì. Ó Eh, sorry to disturb you. Are you girls Nigerians? Yeah, We Nigerians. I'm from Osun State, Ilesha. Ìjẹ̀ṣà ní <laughs> Oh, ọmọ wa pẹ̀lẹ́ àwẹ̀ ìjọmídélé bẹ́ẹ̀. Ah, ó ti pẹ́ tí mo on this one. I don't really ah. understand. Okay, eh, so where are you from? Ah, Ọmọ Abẹ́òkúta ni mi ma. Ah. Oh, Ogun State, that's wonderful. And you? I'm from Cotonou. Ah tọ̀nù báwo. i'm just joking i'm from Kwara State. o tún mú mi ṣeré nìyẹn o. <laughs> anyway see you girls go to work you are always very busy mo tó pé ó yẹ kí n wá time láti pé kí n wá because ẹmu America, ń bí aṣáájàmájàmá olúwa jẹ́ ká kóró kò délé so mo bá ń ṣe oúnjẹ tà. Mm mo máa ń ṣoúnjẹ fún patí máa ń ṣoúnjẹ fún ilé irú ọbẹ̀ ẹ̀fọ́ ewédú ilé alásèpọ̀ gbogbo ẹni ah, máa ń so ìyẹn náà la tún fi ń pa wọ́dà ìyẹn náà mo pé kò yí dì ah, kí o ah, tó wá láti yàn yàn nàìjíríà wá síbí so òun mo ṣe ní pé kí wọ́n máa patronize mi o. àbúrò mi ni ọ̀rẹ́ o tó o bá gbé ní ṣẹ̀ṣẹ̀ fún mi o ọ̀ ní choice o. ṣọ́bẹ̀ yẹn lẹ́nu ìgbé ẹ̀ á máa jẹ́ bàtí. ẹ̀ ló lè máa yọjú sí lẹ́kọ̀ọ́ kan ṣẹ̀gbọ́n ẹ̀ máa bá wa ẹjọ́ yọ̀dé ẹ̀ ṣe kò lẹ́yìn báwa ẹ̀ lọ́ba ẹ̀ ọ̀kẹ́ kò kúrò lọ́nà fún mi jàre kókó sì lọ ìwọ ọ̀rọ̀ gẹ́ẹ̀sì ríta kí wọ́n wọ́n mọ́tò tó ń wá ah, àti àwọn aṣọ tó ń wọ́ bíbí gbogbo bí ilé ṣe ń jà ara wọn ah, I just wish I could be friends with those girls so we can just keep rolling together in all the G-Wagon and Tesla and all mm-hmm. of that new reserve. kéèmé kéèmé wọn bá òzò wọn bá ṣiṣẹ́ wọn ò kí ń jókòó ẹ̀yẹ̀ jẹ́ṣà wọn ò fi ẹ̀mọ wá rẹ̀ ijó ló dé ìlú tó ta jésù ọ̀nà bíi friends kájọ máa cruise kájọ máa ṣe ó mọ̀ pé òní ìwé rẹ̀ pé ó ṣẹ̀ṣẹ̀ dé ìlú dé ìlú so let me tell you girls something you don't know ṣe rí àwọn girls yẹn audio money lọ audio car audio everything ló lò especially ṣé èyí tó ga láàrin wọn yẹn tó dà kó ga díẹ̀ yẹn nìkan ló níwèé àwọn tó kàn wọn níwèé i know all these things ṣẹ́rí ṣẹ́rí èyí tó ga láàrin wọn yẹn tó ga díẹ̀ yẹn tó dàgbò ga díẹ̀ yẹn ìyẹn the last time tí mo rí wà ń ta wọ́n snapchat ó ń ṣe instagram aṣọ tó wọ táàgì ẹ ti fẹ́ <laughs> já ọgọ́ pàápàá and tó bá ti ṣe tán ó máa bọ́ aṣọ yóò máa return ẹ̀ padà sí store i know this things ẹ̀wọ̀n pé lè làwa and i've been in this country forever at least mo ní ìwé mi so mo mọ bó ṣe lọ so gbogbo èmi ní crazy crazy crazy crazy things yẹn irọ́ ni. ọ̀la ṣọlá why do you hate those girls so much like i can see the hate is written all over you ìwọ ni current affairs minister ìwọ ni wọ́n fi wọn níbi wọn níbi wọn ṣe kíní kan wọn ṣe ah, ah. all i know is those girls they have very good jobs iṣẹ́ ìkọ́ máa ń jí lọ bí iṣẹ́ làwọn ọdẹ ìdè ní rọlẹ̀ so they have good jobs. ga fún ẹ kọ́ máa ń gbàgbọ́ ilé pa hmm. tí ẹ̀ wọ́n tí ẹ̀ wọ́n ná ẹ ti ẹ̀ gbàgbọ́ gbogbo nǹkan tá à ń sọ ìwọ́n sọ ọ́n sọ ọ́n láti ìwọ́n mọ́ kí problem ìwọ́n gé òyìnbó lóyún kí ni mo ṣe fún ẹ. every little thing wà á dẹ̀ ti mọ̀ sọ pé ẹ o ṣẹ̀ṣẹ̀ dá amẹ́ríkà o ṣẹ̀ṣẹ̀ ṣe kinní kan o ṣẹ̀ṣẹ̀ ṣe yẹn babes at least tí mi ò bá tiẹ̀ travel I have been to South Africa and be back and mo gbóyìnbó jù ẹ lọ hmm. you are way more educated than yourself hmm. so please can you stay out of my business okay ṣùgbọ́n. ọ̀ṣẹ́ olóyìnbó sọ̀rọ̀ òyìnbó náà you go rí. ó wá wí tán ẹjẹ àti lọ sí South Africa yìí èmi tẹ lọ́wọ́ bí àmì yẹn wá gbé ẹ̀ka ẹ̀ mo gbé ojú ọ̀la àjọpọ̀ ìjẹ́ ìjókòó sílẹ̀ fún wọn pé èmi ìrẹ́lẹ̀ ti tẹ̀lé ìrọ̀ ẹ̀ jẹ́ kò sílẹ̀ wọn lọ́ọ́ bá lọ́wọ́ bá tẹ̀lé ọ̀wọ́ mi láyé lọ ẹ jọ ẹ kò ṣe. lọ gbọ́n Where did you choose? Hello. Oh, Mama. Hi. how you doing? Good. You from around here? Oh, yeah. Oh, my name is Tokumbo. Yeah. My name is Tipe. <laughs> Tife. Yeah. Oh. Mm, that sounds Nigerian, right? Yeah, I'm Nigerian. Wow. So that's like Boluwa Tife, right? Yeah, Boluwa Tife. I'm from Nigeria too. Tokumbo, Tokumbo, Tokumbo. <laughs> okay. oh, nice name. Thank you. Uh, you look beautiful. My son? No, no, no. It's not my son. it's <laughs> my little nephew. He's just oh. a handful. I can't stand gba nọ́mbà ẹ̀ náà. Well, you don't know me. Please. Ọmọ ìyá mi jẹ́ ká gbàtà yẹn. Mo fẹ́ fẹ́ ẹ̀ ní mo yẹ rí ẹ tó ń bọ̀ báyìí ní tí mo fi ìwọ ni ìyàwó mi. Hold on, my. Sorry, má bínú pé mo rẹ̀ ẹ̀ bọ̀ ó fọ́ mi sí mi. I'm so sorry. You're kind of funny. Ó fẹ́ fẹ́ mi. Jọ́sọ̀ mọ mi rí ni. Ó ṣe mítì mítì. Ó dẹ̀ sọ pé ó fẹ́ fẹ́ mi sílé. Ṣé máa lọ síwájú lọ sẹ́yìn? I'm not for that. I wanna marry you for real. <laughs> oh it's okay mo sì jọ. fún mi nọ́mbà Oh His name is uh, Michael. Oh, Michael, how you doing? Hello. All right. <laughs> All right, see you later. All right, bye. Yeah, kí ló mú ìgbà kí ni mò ń ṣe? Wọ́n my bed. Yeah, baby. <laughs> Eh, um, mo ti jẹun, mo jẹ noodles. Kí ni ìwọ náà Okay. ẹ̀yin babes bó lẹ́ wọ́n á lọ tá ẹ̀dì kankan báyìí. a jáde ni ṣòwágo ni ah. it's almost twelve noon mo ti wá wù ẹ́ lẹ́ẹ̀mejì ó wà ní deep sleep mo wò pé ah bóyá nǹkan ti ṣẹlẹ̀ sí ẹ bọ̀ mo mọ̀ pé ó wà ọ̀rọ̀ àìsàn kan ni jẹ́ ń fi ẹ́ lẹ̀. omi mo pẹ́ kí n tó sùn around five a.m. mo ṣe sùn and um, I'm so tired. ẹ̀ẹ́ káwọn wá ń bá chat àwọn tí mo ṣe meet yẹn ni mo wáyé ti wá kó sí mi lórí ah i'm so much in love with that guy man. so <laughs> nǹkan tó ń sọ sí ni pé o ò sùn mọ́jú chat ló chat. ah mo sùn mọ́jú o ọ̀rọ̀ ìfẹ́ náà sọ yín náà. ó ga eléyìí lágbára. anyway ìfẹ́ lọ ṣe rán mi mo dẹ̀ máa lọ sí mọ̀ láti lọ pick one of the kids so enjoy yourself. èmi lọ ṣe facials and mo dẹ̀ tún máa lọ sí mọ̀ náà so àbí ṣé ká dúró díẹ̀ ni. mi fẹ́ jáde lé ni àná rẹ̀ mi mo dẹ̀ fẹ́ kí pọ́pọ́ yẹn pè mí kó wá rí pé mo wà á ta kó ọ kó gbá rí hmm, ó kan iná àwọn mẹ́rin ice cream ẹjẹ́ máa tóbi sí i lọ. ice cream kọ́ ice cream ni. Ah. Oh, yeah, you sit right on thank the table. you, thank you so much. Mm -hmm. Thank you. I mean, just be careful, okay? Yeah. Um, um, excuse me. Yeah. Um, can I please say Um, my name is Teju. Oh. And, um, my name is T Boy. Oh, yeah. T Boy. Yeah. Um, like, um, okay, T Boy. T Boy. It's okay. Nice to meet you. <laughs> yeah. yeah. Uh, can I please have your number? Yeah, you can. <laughs> Thank you. Just text me, okay? okay I'll call. Okay, I will. Thank it's nice you. to meet you. Same here. All right, take care. <laughs> I've been looking at you all through the night. Um, can I have your number? My number? Yeah. I'm okay. Thank you. My name is Paul. My name is. For real? Oh my God, this is just sweet. Yeah, I'm Nigerian too. Oh wow. Nice to meet you. Just text me now, okay, so I'll get your number. I, I will. Thank you, gorgeous, Thank you so much. Bye. ah babe What's ti dé. ó kí ló ń ah ah gbogbo ìgbádùn. Hmm. owó mi kan. ẹ ẹ get us lọmú sí ẹ náà. ọ̀sẹ̀ nílẹ̀ mi tán fún ààrẹ. Hmm. ah báyìí gbogbo yẹn fún ààrẹ. ẹ ẹ eh, hmm. mo ṣe jẹ́ ẹ ṣe mi ò ṣe ni. àgbẹ̀ ah, mi ah it's so nice. so báwọn bíbí ẹ. ẹyin tèmi ah wo I finally met my man. mo ti lọ́kọ mo ti lọ́kọ. I met this guy at the mall. Oh my God, this guy is so handsome. For life is dead handsome. Oh my God, what? Me, mo ṣe ń ṣe shopping by. ara mi ò balẹ̀. Mm-hmm. Mi ò lè dúró, mi ò lè ṣe nǹkan, mi ò lè concentrate, mo kàn ń wò báyìí ni. You tí mo rí ibi tó bọ́ sí báyìí, mo sáré tẹ̀lé lẹ́yìn ni. Eh? Ọmọ, mo gba nọ́mbà ẹ̀ Mo gba nọ́mbà bọ̀bọ̀ yẹn. Ah! Oh my God, inú mi dùn. O sáré tẹ̀lé, o lọ gba nọ́mbà ẹ̀ ṣé wọn ló gba nọ́mbà àbóun ló gba nọ́mbà ẹ. ayé ń ṣe irú ẹ̀ pàdé mi ah, ṣé màá rí nǹkan tí mo like ní níta sí. ọ̀rẹ́ mi dúró um, ṣó act it out ni ṣó ló fẹ́ máa fẹ́ ṣó ló fẹ́ fẹ́ ni because i don't get it. ìbí dé o kí ni big deal ṣe gbọ́ ọ̀rẹ́ ẹ̀ ṣá. o oh, kò sí nǹkan tó jẹ́ big deal níbẹ̀. àbí o. ó lọ́kùnrin tó like ó dẹ̀ gba nọ́mbà ẹ̀ anyways i met a guy today. Mm-hmm. ah tí bọ̀ lórí kọ̀ọ̀bọ̀ yẹn. oh my god. this guy is so cute. ẹ ẹ mo bí boy mm-hmm. jọ ṣé orúkọ nìyẹn ni àbí nickname. Ah, èmi ò mọ bóyá nickname àbórúkọ ibi tí mo ti lọ ṣe irun tún pàdé ẹ̀ múnà wá ṣe irun bẹ́ẹ̀ ni mm-hmm. mo gbàgbé fóònù mi síbẹ̀ bó ṣe sáré tẹ̀lé mi wá fún mi fóònù mi nìyẹn mi ìyá jẹ́ kó tutù mi ya gba nọ́mbà. ṣé bó ṣe sáré tẹ̀lé ẹ̀ yẹn ó náà fẹ́ máa fẹ́ ni o àti out. ah ṣé dandan ni wọ́n àti mi out ni mo like bọ̀bọ̀n yẹn mo dẹ̀ ṣúná gbogbo nǹkan like mi àbí. mo wá ṣe kí ló máa fi ẹ̀ṣẹ̀ wọ pẹ̀lú ṣọ́hàtì èèyàn how to gan pàápàá ah, jọ gbàgbé jàre wú ta ló ránṣẹ́ ṣe tarẹ̀ pàdí mi á bá a ṣe lọ́kọ nìyẹn o bá ṣe lọ́kọ nìyẹn ní ní ẹni sùúrù mo ṣáà dáná fún yín bọ̀dé ọlọ́gbọ́n mi kí ló ṣe ìjà rẹ̀ ah ó tẹ̀ ti jẹ́ tán jọjọ́ kí ló jẹ́ wọn jọjọ́ kí ló jẹ́ wọn ti kú bọ̀rọ̀ rẹ̀ ṣe jíjẹ́ ayé ṣòro rẹ̀ the love. Tinúkẹ́. Kí ló ń ṣe bí? Wá kí. Wá kí ta ni? Ṣé ní ìmọ̀ kò wà bí báyìí? Kì í má tẹ̀. Ọba ó ti dé. Mo ti dé. Ẹ bẹ́ẹ̀, wọ́n pè ní aṣọ. Hmm, take care. Kí ló ṣe? Ó ti jú ni. Lálọ́jọ́, I'll call you, okay? èpò ló jẹ lórí ẹ ọgbẹ òun dẹ máa fi làákàyè sí nǹkan tó ń ṣe yìí àbúrò mi yìí. ṣé àbúrò ṣé ikú dàbúrò mi ni. ọmọlọmọ. bọ kí ni mo ṣe o. kí ló ń ṣe. ṣé ìwọ mọ̀ pé táwọn ọmọ ìṣe wà yà wà lá máa tọ́ wọn sọ́nà ni. Ah. continue ọmọlọmọ wọ́n tún ti wó yẹn jẹ ní báyìí. ẹ ṣáà ló lè kí wo jẹ ó máa sùn ní fún ẹ o. sọ nǹkan míì ó ṣẹlẹ̀ anyway ìmọ̀ṣẹ́ tí mo fi wẹ̀ lẹ́nu o everywhere tí mo bá lọ báyìí ṣe lọ́mọ ń lé mi káàkiri left to right to center ni ìmọ̀ ni kí n lọ sí mall mo lọ you know pick one or two things mo lè jáde kí n wọ́n ní mọ́tò mi mhm. lọ́mọ ibà sáré tẹ̀lé mi ló mú mi mọ́lẹ̀ mẹ́ ló gbó mi àfi kí n fún un nọ́mbà kí n fún un nọ́mbà kí n fún un òun ò lè ṣọ́ọ̀bù òun ò lè ṣe gbà wọn I think that was eleven and a half. Okay ibi tí mo ti máa lọ rìn twist irun mi ò rántí ibi tí màá ti lọ rìn twist nígbà kan bá gbàgbé fóònù ẹ̀ sí ẹ̀gbẹ́ mi ló jókòó sí kàn gbàgbé fóònù ẹ̀ síbẹ̀ ló bá bọ́ta mo bá dẹ̀ mú fóònù pé ok ó ti gbàgbé fóònù mi sáà bá sáré tẹ̀lé bí ẹ̀ ṣe tó gba nọ́mbà nìyẹn irọ́ ni o. wàhálà ìṣe àwọn méjèèjì ti pè mí pa. sórí èyí tó ṣàyà yìí tí mo pàdé ní mọ́ tó sáré tẹ̀ nínú mọ́ ẹ̀. ó ti ń sẹ́ǹd bó ṣe ń sẹ́ǹdì ọmọ ló ń sẹ́ǹdì ìdì wàhálà ẹ̀ òun tó mọ̀ ìfi ṣàyà. yé mo gbé àná ah, sórí eléyìí eléyìí ti pọ̀jù fún ẹ o mọ̀ pé àwọn ọmọ tó bá láyà yẹn lè máa ń láìkì fèmí líle. irọ́ fún tọ́ni. no no no no no no ma ma ṣe. fún tọ́ni èyí tó ṣe ìwújẹ tó lọ sí nǹkan ní òtítù ẹ̀. àbúrò mi ṣe ìyàbúrò mi jẹ́ wà wo mi mi ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ àjò rẹ̀ sórí kiri tó gbé sábẹ́ yóò padà kó báyìí <laughs> so o sọ fún mi sì pé àwọn ọmọ méjì. máa wọ wọn máa wọ wọn lọ orí apin continue. àyè ah, olùpa. no mo máa gbà kán láàrọ̀ ọmọ ẹ̀ kò pọ́sibù. remember your face. Yes, I live next door. My name is Shola. Um, okay. What can I do for you? Yes, I just want to be your friend. He girls are a bunch of big girls and that's it. Um, Nigeria, Lagosian to be precise. Oh, thank you. Well, now is not a good time. Okay, I'm really, really busy right now. Maybe some other time. Just have your number. Ah, oh, my number. It's okay. Yes, that's fine. um, <laughs> All right, bye. Thank you, Shasha. <laughs> Door. Hello. Hey, Bob. Shola, what do you want? Why did show me Babe. Oh, babe. Àwọn wo làwọn ọ̀rẹ́ rẹ̀? Ìlú dẹ̀ jàre dé. Òun gé sì ní lẹ́kẹ̀. Kí ló máa ń ṣe gẹ́rọ yìí náà? Àwọn ọkọ tó máa ń ṣe tó I don't like it. Ṣé àwọn àwọn olóṣù yẹn, àwọn chibé yẹn làwọn girls to don't freak ẹ̀? Please, please, please. To bá mọ̀ pé ó fẹ́ rí wọn lọ sílé wọn. Má máa rán mi sí I'm not your watchdog. I don't like it. Ah! shola. why do you hate this girl so much? It was dé? kí ló ṣe fún ẹ I don't hate them. I just don't like the way bẹ́ẹ̀ girls dey ṣe make one feel important. Láwọn ọmọ tó ní ọ, àwọn chipe, àwọn prostitute yẹn lè ń pọ́nlé, àwọn ọmọ tó yẹ pé audio lifestyle ló ń audio cars, audio everything nípa àwọn audio ni ló ń freaky freaky freaky. I really told you girls, you girls should not let those girls, those those cheap cheap girls freak you out. Please. You just between them, big talk, mm. whatever, mm. selfless, òun tí òun ní kẹ́ máa fẹ́ra yín ah ojúgbà mi ti fún ẹ ah, Tọ́lá where is your self pride. jọ abẹ́ẹ̀gì self pride mo ń bá ẹ sọ̀rọ̀ gbọ́dọ̀ ń bá mi sọ̀rọ̀ self pride self pride di wèrè wo ni ṣọ́kọ ẹni. ọlọ́run máa jẹ́ tó ti tèmi nìkan ẹ́ mo trust èèyàn tí mo ní mo jẹ́rìí ẹ̀ gan-an anyway òun ló ask me out i dey love ara wa. ẹgbẹ̀lẹ́. ìbùkún ètò ìdúró lọ ṣé mo gbé gbogbo tí mo sọ fún yín pé mo pàdé lọ́jọ́ yẹn mo ti pe bọ̀bọ̀ yẹn kò gé mi máa kú i swear kò gbé kọ́ mi kókò tí ẹ gbé kọ́ mi lẹ́ẹ̀kan báyìí ṣé ni máa bẹ́ mọ bí ọ̀yà. àṣẹ kan ni mo rò pé wọ́n yàtọ̀ hey bird of a feather flocks together mi lè believe pé mo jọ rẹ yín. pẹ̀lẹ́ o Mary Magdalene pẹ̀lẹ́ ya Jésù ah. pẹ̀lẹ́ ó yà dáadáa o abẹ́ẹ̀kọ́ àfọ̀yí ẹ̀. bàbá dẹ̀ fẹ́ ránṣọ ẹ sì wá jẹ́ o. ọmọ ṣe rún ẹran bẹ́ẹ̀. ta ló wà bẹ́ẹ̀. ó lè lọ ṣe. ẹ̀wọ̀n fún mi ẹ̀wọ̀n náà lọ ṣe. ìjọba náà ó bẹ̀ jọ. jọra ah, kó ti yọ lẹ́jù. bàbá ló ṣe sọ ẹsẹ̀ mi nù bẹ́ẹ̀ yẹn. Hello. Hi. Ah, Hello, girls. Hi. Hi. Hello. am where? Um, oh, I'm your next door neighbor. I want to see Tifa. Tifa? Yeah. What for? she's my friend. <laughs> your friend? Uh-huh. Have you been around? Excuse me. Um, <laughs> Tifa, what you're saying. Ah. Omo are burning me. I'm a Lagosian for that matter, so be careful what you say. You know what? Tifa is not around, so get out. Pause. <laughs> I should get out. I said get out. Kí ló oh, I'm not doing nothing, but just get out. Ti eh, ma even when you're àkọ̀lájì. Ìta ni. Ṣé eh, ẹ ti gba ẹgbẹ́ ọmọ who cares? Who cares? Don't try máa ń nu ẹbí máa bọ́ bí máa bọ́ tó bẹ́ẹ̀ ìyá ni á bù ẹ̀ ẹsẹ̀ gẹ́lá o kí ló gbé gẹ́lá o kí ló gbé wọ́n ní kò bọ́ sí ẹbí ni gẹ́lá kò lẹ́ka kò máa ló kí ẹsẹ̀ gẹ́lá o gẹ́lá o yóò lọ ṣe é gẹ́lá o ṣì náà ni mo bá ti ṣe gẹ́lá o gẹ́lá o gẹ́lá o. Yeah. ní bèbí mo ti ń dúró de ìjọba mi fún ọ̀fẹ́. Ṣàlùjẹ ti fẹ́. Tó ṣé next ọ̀dọ̀ wà kọ́ ló jẹ ti fẹ́ ni? Ṣé ti fẹ́ kọ́ ló wà láyé fún mi? Orí ẹ̀ dá mi, ṣé mo rí píṣọ̀ yìí? Apá ọ̀rẹ́ máa kọ́ mọ́lẹ̀, ó tún fẹ́ dì mẹ́. Ṣé ti fẹ́ kọ́ ló wà láyé? Ṣé mo rí píṣọ̀ ìlú ẹ̀ bàjẹ́? Ṣọlá ṣọlá, tó wọ́n kọ́ òkè ọ̀sẹ̀ yẹn pé ọjọ́ ìmọ̀yìn, ọjọ́ ìkà, rẹ́ńtà kìnnìkan, ọjọ́ kìnnìkan. Aṣọ́wọ́gbá ló jẹ́ ọ̀rẹ́ wọn by force ah you're a fake girl. ẹjọ ẹjọ ẹjọ kí ló dé gan náà kí ni big deal kí ni mo ṣe tẹ́nìkan ò ṣe rí àá hmm. ah, kí ló ń ṣẹlẹ̀. ẹni lákàjọ ẹ tó ti shameless girl ojú òtí ẹ̀ tiẹ̀ ojú lẹ́nu ọ̀rọ̀ can you imagine. ẹni tó yẹ kó kó ṣẹlẹ̀ gangan what's the big deal what àbí mo tẹ̀lé àlọ́ fún mi ọgbẹ́ ti sú mi ẹ̀ ní swag ẹ̀ ní mo kú mọ̀ ṣe rí ẹ̀ ló pa ojú wo nìyàn ti ṣáájú máa ní akẹ́kọ̀ọ́ don't have any swag. I don't even want to be your friends anymore. No, you don't want me to Nobody wants to be friends with any fake. I don't want to buy it. Ilé ìwé ìwé òdo sanwó-olé, àjọ sanwó-olé kọ́ ni. Tí ẹ̀ dúró náà, iṣẹ́ mi lè lọ ṣe gan-an. Mm. Ṣé àwọn àdìmọ́ máa ń kọ́ ọ́nà lóde tí mi léyìí? Ìjọ mi ra first of last. Àpọ̀ ìtì ẹ̀ ọ̀jẹ̀. Ẹ̀jẹ̀ mi kú ti gbẹ ojú ẹ̀ ti pé. Ìjẹ́ gbà ojú ẹ̀ ní àwọn ọlọ́pàá darí wọn, àwọn ọlọ́pàá máa ṣe wọ́n àwọn àwọn àbí mi. Mm. Ọ̀jẹ̀ ó yẹ ká lu bí àwọn ìwòye ní ṣáájú so stupid. Ẹ̀jẹ̀ ló kọ́ ọ́ lên là những girl, kiểu cái kiểu shameless girl Ooh, shameless girl cái mặt đó chị cho lên rồi ạ xong rồi thấy người kó mọ̀ fún ti dàgbà ju gbogbo tó ń ṣe lọ. bẹ́ẹ̀ ló mọ̀ pé tọ́ ìgbà bá wọn sọ̀rọ̀. ìmọ̀ wọn ló dára ṣe pé mo ṣáà ti train kíra tí wọ́n lè jẹ gbogbo ẹgbà rẹ lẹ́ẹ̀kan náà. nígbà bẹ́ẹ̀ ló jẹ́ ilé òkè mi lọ màá sí wo fóònù ẹ lórí ìbí o. mo bí wọn máa fẹ́ yàn ní nọ́mbà tí kò ní gbé. Fola, pick this call. Pick your call. Ah! Olo fún me number now. Ah. Pick this call now. my God. Ọmọ wòlíì yìí ló tún pè Gẹ́ẹ̀tì mo sọ fún ẹjọ́ rẹ̀. Ọmọ tó pé ọ̀rọ̀ ẹ̀ ti sú mi. Á pè pa ní èmi ọ̀gbẹ́kẹ̀. No no no no no no. Á pè ní. Á pè àwọn èmi ọmọ. má oh, Yeah, what's up? Hello, fella. Hey, how you doing? Fola, baby, I've been calling you. Why are you not picking your call now? Oh, I'm sorry. Sorry about that. I've been so busy. I really want to see you. Can I come like right away? Like, can I come today? Right now? Oh, people tomorrow it's Dubai. Tomorrow? Uh, tomorrow. Okay. Can you send me the address? Okay, I'll send it. Okay, please. Please, I'll be there. I promise you. Bye. jẹ́ ṣe nọ́mà má ṣe ìgbòjì má sẹ́ni kankan sẹ́ni ẹlẹ́ni. Okay. tọ́jú wọn fi máa ń nà ẹ́ ṣá. ìjọba ọmọ mi ló jẹ́ nìgbà àrà bàbá ẹ̀ ni ìjọba bá fẹ́ẹ́ ta. The love is all about No, no, I can't anybody. Yeah, come in. Come on. Hey, baby. Hey. What are you doing? Debo. Takumbo. Takumbo. You're being foul. I did you should my way out to my device. What's going on?

you're not bad either, but. Ìgbà ni you are bad, kí ló dé wàá sọ fún mi kó mi. got me? Are you for real? Just help me. Okay. I got you. Wá kí ló fi sẹ́yìn rí ẹ̀? mọ́tò yín ta náà. owó mọ́tò yín ta owó dàpọ̀ rẹ̀ wà kan ló pọ̀ wọ́n kó jáde. ǹdè ah, ah. tí ń fi látàrí kò gbé kọ́ mi. ok hold on ẹ jẹ́ sí pé padà. Ah, ó ti rìn. ọwọ́ ó dà bó tún gbàgbé fún ẹ. kò bẹ́ẹ̀ ìdìjọ kó jáde bùrọ̀dé mọ̀ fún ma báyọ̀ ṣe rí bẹ́ẹ̀. àwọn ọ̀rẹ́ mi méjèèjì ah, jẹ́ ṣe jẹ́jẹ́ o jẹ́jẹ́ láyé gbà o kókó ṣe jẹ́jẹ́ o dúdú ah, rẹ ọmọ tí mo sọ pé Fọlá ló ń I just told her that to put her off you know torí mi ìfẹ́ anything láti ṣe pẹ̀lú ẹ̀ lóòótọ́ lóòótọ́ àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní T-boy you know Tòkunbọ̀ T-boy but àwọn ọ̀rẹ́ yẹn mi kò ní mo lọ bá àwọn àwọn náà wá bá mi tó wá gba nọ́mbà mi. òkè mo mọ̀ sí yẹn yẹn but eléyìí tó dùn mí jù ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ni pé kí ló prompt wa àti tọ́lá pọ̀ tó yẹ pé mo ká yín hmm. Hmm. you know and I wish I could take it back but mo kàn mọ̀ pé ọmọ yẹn wá lè wá ń jọ yẹn you know èmi dẹ̀ kọ́ ni mo fún ládrẹ́s débọ̀ ló yẹn you know and akọ̀jókòó ni mo dẹ̀ mú the last thing tí mo rántí ṣá ni pé mo mu drink and that was it every other thing báyìí ó kàn rú mi lójú ni i don't know what happened. so nǹkan tó ń try láti sọ fún mi ni pé ó drug ẹ. we me sure but that's just what i think. <sighs> it's okay um, babe I know my friends can be desperate sometimes, but I just want you to be careful around them, okay? Jọ̀ọ́ bá mi please. Mo ń bẹ̀ ẹ́ ni. Ṣùgbọ́n really bá mọ̀ kó that's what I want. Mo ti gbọ́. Mo ti ní kó má and I'm saying it again that I'm sorry. Tòkúnbọ̀ rọra ṣe jẹ́jẹ́ o, jẹ́jẹ́ láyé gbà o. Okay, baby. Yeah, man. Oh. See you later, okay? Um. Yeah. Bye, baby. Bye. Hello. Kí la sọ fún ẹ nípa bọ̀bọ̀ yìí? Kí ni a sọ fún ẹ nípa Boy? Ṣé wàá sọ pé a gbọ́dọ̀ rí bọ̀bọ̀ yìí nínú ilé ìmọ̀? Ẹ jẹ́ kí n sọ kinní kan èmi àti Tòkunbọ̀ tẹ́ ń wò yẹn a ara so kò sí nǹkan tẹ́yìn méjèèjì máa ṣe sí we both love each other so you guys should get used to it. <laughs> give a damn about love. Uh, mm-hmm. can, can you imagine now listen let me tell you if I cannot have him she can have him you cannot have him either. in your dreams no? lójú àlá yín. Ah. yẹ́ẹ̀ kò sí nǹkan tí dáúdà yín máa dà. anyways yeah. anyways me, ò kúkú ní interest mọ́ but then you will not have him. Yeah, you cannot have him. Yeah. <laughs> Tífẹ́, wo, mo ma ko eleko. lẹ́kọ̀ọ́. Olóòkì ń gbọ́ràn ni, máa kọ́ ẹ <laughs> Show the video. Right. Uh-huh. Here. What video? That video. What phone? Uh, what video? Oh my God. Oh my God. I, thought we were sisters. How did you get this video? <laughs> But let's get the video. Oh God. Ogo. oh God. you will realize that we have a camera in the house. <laughs> I don't. I don't speak are not sisters. They're sisters. <laughs> we, we can't have him. You cannot have him either. <laughs> Give me the phone. Give me the phone. Tó bá delete gan, mo ní káàkiri. Ọ̀dájú, ah. ó ní lórí fóònù ẹ̀. Ẹjọ́ ẹ̀wọ̀n ẹ̀ ní sùúrù. Kí lẹ fẹ́ kí I want to see you without that guy. If we can't have him, you cannot have him. What's Mo ti gbọ́. No let's go. Let's go. Towards bá ti bí ẹ dá, jẹ́ kí n rí I will show you the stuff I made up. Let's go. Get out. Bẹ́ẹ̀ ni sáì. Those sisters, ọ̀rẹ́ mi ni wọ́n pa àwọn So wọ́n lè dájú báyìí. ti pẹ́ what's going on kí ló ṣẹlẹ̀ kí ló olùkọ́ why now kí bá ṣe parí ìjà kan orí fẹ́ẹ́lì eh? what's going on. it's just over okay please and I want you to stay away from me. má pè ló bá mi mo má dé wá mi wá ní mo. ti we can work it out now kí ló ti dé báyìí. Don't mind that, you see the car? I know, right? So pretty. I got to tell mom to get it for me because I'm about to be <laughs> Yeah, baby. <laughs> Mrs. Amiko. Who is your mom? She's You okay? I'm fine. I hope you make it Please get up. Sister, you guys go upstairs. Go to your Oh, man. up with me. Broke up with who? Who? Broke up with him again. How? Where? Which I? I'm always in love, saying, but you always know, you know. He's back. Boy, why? Why? Why tó ń ṣe ilé ìfúnra ẹ̀? Ó fẹ́ para ẹ̀ ni. Kókó. Ọlọ́run ti fẹ́ bámi gbọ́ tí ìdàrẹ́ mélòó ni mo ti mi ṣe bí small lélẹ̀ yìí tó ńlá ló ti wà ń bẹ̀. níwọ̀n tó kì í mọtí. bẹ́sì ti fẹ́ tó ń sọ yìí ìgbà tí ìjà ṣẹlẹ̀ láàrin wa ti ti fẹ́ a pè é a dẹ̀ sẹ́tọ̀ fún yín méjèèjì tó bá jẹ́ pé ti fẹ́ truly love ti fẹ́ ò ní fi ẹ̀ lẹ́yìn. láíláí ẹ̀ má fi ti fẹ́ lọ́ọ̀bù mi inú rẹ̀ ni. tó tọ́ ní lọ́ọ̀bù. ló tún kó wọ́n ló kó bá mi wọ́n wọ́n. báà mo ṣe. tó lọ jẹ́ sí mi mi ìdẹ̀ láì jẹ́ yẹn. o oh, wẹ̀ kí ọmọ ọlọ́yàn láyìn. wọ́n ló ń èmi ò wo bẹ̀. Eh. anyway ṣòro èmi ò ní ẹgbẹ́ para ẹ̀ because eléyìí tó mú yìí ara wa gbọ́ gbé wa gbà aláyé. báwo bàbá ẹ wọ́n para ẹ̀ dànù. wọ́n gbà. Ah, oh God, ti fẹ́. Ti fẹ́. Ti fẹ́. Just calm down. I'm a mọ̀ pé gbogbo to tó ṣẹlẹ̀ láàrin wa àti boyfriend ẹ̀ wà lákọ̀ọ́sẹ̀. But we are very very sorry. Ti fẹ́, right now this guy is not feeling fine. Orúkọ ẹ ló ń I'm telling you the truth. He's not feeling fine right now. Go. prescription to doctor kọ fún eléyìí. Wọ́n ní pé kí n bọ̀ nǹkan tí mo fi pè é ni wípé mo fẹ́ kó wá dúró tí bóyá tó bá rí ẹ máa feel better please Stephen I'm begging you. kò ṣáàsì kan tó ṣe. maybe when you see him I just I just want him to feel better please please jump to your please okay Stephen we love you we all love you okay for real. Ọlọ́run. John. What are you doing here by this time of the night? you mean by what am I hmm, ah, Jesus Christ, stop! àwọn ọmọ ẹgbẹ́ ẹgbà tó ń lọ àwọn tó láwùjọ sí i. Àwọn ọmọ àwọn ṣẹlẹ̀ láàrin John kí ló dé? Mo dá lọ́wọ́. Ìjẹ́ fún ọ́ kí wọ́n jà wọ́n ṣe wọ́n àpéjọ ní ẹ̀ ok oṣù bẹ̀rẹ̀ sí àwọn àṣìbí ni ó ti yọ wọ́n bẹ̀rẹ̀ sí tẹ̀mí gbogbo ara so. kí ni mo fẹ́ fi ṣe yọ fún yín náà yín náà lè dáná fún ọ mo yí gbẹ wọn lórí. Ah! Ah! ó ti kú ọ ah! ọmọ Wọ́n Stop shouting, please. Okay. Oh wọ́n ti máa sọ fún mi. Tọ́lá wọ́n ṣe wọ́n ní. Wọ́n jò Let me think. Let me think. Okay. Let me think. Okay. Let me think. Bàbá mi kò jọ kò jọ ẹ̀yàn mọ́. Ṣé mi kì í rí ẹ̀? Take this joy.

tí ti fẹ́ bò mọ́ra látọjọ́ yìí. ò ah! tó yẹ kí tìfẹ́ ti sọ kíní yìí fún mi náà adúrún kan tó gbé sáyà lélẹ̀ tí ò sọ fẹ́ anybody torí ẹ̀ ló ṣe wá ń break up pẹ̀lú mi she have just told me. kí ni mo wá ṣe báyìí sí what are we gonna do. ṣé mo kọ́ àti. I, I, I take care. I'll deal with it. I promise. How do you intend to go about this? Kill, kill fashion. And cannot worry, I got it. How are you going to do that? Yeah, forget it. I didn't do it today. But look, I'll finish you. I promise. I got it. You should have a relationship. Alright, what is it? Where is fẹ́ ibo ni ti fẹ́ wà. ti fẹ́ wẹ̀rẹ̀ wò kọ́ ọ̀kan lẹ̀kùn níbi tí wọ́n ti wá ni. listen i need to see my girlfriend. she said she doesn't want to see you. jẹ́ kí ti fẹ́ decide ṣùgbọ́n. ti fẹ́. ti fẹ́. ẹ gbà mí ọ̀pọ̀ wọn yóò wà òkè ṣá owó ṣe rí olóògbé lórí abúlé ní kí wọ́n fọbìnrin ṣe ẹni ìwé ìzó kúkú wa okú fẹ́ lọ tẹ́nu tó fi ń tò lọ yẹn ọ̀dẹ̀ òponu ṣíọ̀ nǹkan tí mo fi sọ fún ẹ ká gbàgbé nípa relationship that's why I wanna stop seeing each other. Man, eh, this is really really sad. Bọ́lú bá ti sọ fún mi náà, ó mọ̀ pé lọ́ọ̀yà ni mi, màá ti take care, I would have just taken care of it. Àwọn ikùn sínú tó máa separate wa. Ó oh, mọ. Tọ́lá ọ̀rẹ́ mi ni I know how very well she can be so messy mo mọ̀ dáadáa ó ní Tọ́lá lára anything tó bá fẹ́ báyìí ló máa ń get. Listen listen I'm going to take care of you ṣé Tọ́lá yẹn ni small thing yẹn má kò sí nǹkan kan tó máa ṣe trust me máa take care gbogbo ẹ̀ ṣùgbọ́n má worry. It's okay but I uh, promise me on one condition. Kí ló ti dé báyìí? O ní máa mọtí mọ́, keep drinking more light. Ok, mo ti gbọ́. Mi ò ní mọtí mọ́, ṣé mo lè máa mu díẹ̀ díẹ̀? Rárá. I think she's born uh, drinking. Right. Not Uber, not Uber. Okay, just let me take care of it. It's, it's, it's, it's, it's, it's, it's, on this Takuba Takuba Rárá ṣe jẹ́jẹ́ o oh, jẹ́jẹ́ láyé. kubo Shejete yigbeke ile tukubo Tukubo Ah, mo tẹ́jú irun yẹn ah ó wọ́n bàjẹ́ gẹ́ yẹn ó ṣalé mi ni five fifty. ṣé wàá pọ̀ ni. ah irun yẹn ó wọ́n bàjẹ́. girls. Hello, ladies. Tife, huh? what's he doing here? Are you out of your mind? No, she's not. As a matter of fact, she's okay. More understand we any incriminating evidence against Tife. I appeal to you. Please delete it. And if I don't, now listen, Shori, me if any trouble, so name your price. Whatever you want, I'll pay. Just get rid of it, please. I don't need your money. I have my own money. Uh, if the three of us can have you, nobody will have you. Since you decide mm-hmm. to go that route, mm -hmm. Uh, to go that route, Lele, gbà. my name is state attorney Tokumbo Johnson and um, evidence tẹ̀lé yẹn is gonna send all three of you to jail and for you they're gonna charge you with withholding evidence for five years. And I would throw in a couple of more charges like intimidation, blackmail, and aiding and abetting. Trust me, ah. right? owó the bọ́ bẹ́ẹ̀ láíláí and I promise you that I will make sure that you don't see the light of day again. Come on, babe, let's give the ladies some time to think about our offer. I'm sorry. You, Tife, Tife! Run, door. Really? Kí ló ṣe wọ̀? Ah. Wọ́n mọ̀ pé káàdì òṣì kan yẹ lọ́wọ́, ó pariwo òṣì kí ló ṣe? Just get out. Oh. <laughs> bọ̀bọ̀ yìí máa ní lọ́ọ̀yà lòun kẹ. lọ́ọ̀yà máa ní bọ̀bọ̀ yìí kẹ. lọ́ọ̀yà ni kí ló máa ń ṣe báyìí. gbàgbàgbà ọba já mi lórí ara ó ṣe mí lóṣòfin ọlọ́run ah. oh god. Mm. Ah. Eh, bóyá ọ̀gá àwọn pípọ̀ yìí sílẹ̀ kó fẹ́ra wọn o. ọmọ kan mm. I still have my plan. àti ọmọ yẹn.

ṣé bàbá rẹ mo ti ń bẹ̀ ẹ́. àwọn sórí mi ò fẹ́ bá àwọn àti tọ́lá jà mọ́ bẹ́ẹ̀ sì ni pé kí n máa lọ kí n bá boyfriend mi and um, mi ò fẹ́ kẹ́kẹ́ yìí girls kó bá mi okay. Ah, I can't fight you guys. Hey, oh, who did she suru? Eh, she suru now. Ah, well, I'm not about to buy this one. Hey, you can't have to swim you. Ah. Oh, when you I thought you are tired to sleeping, I'm no more. No, no, no. I'm sorry. Alẹ́. Kí ló dé? Why do you want to be your friends? Ṣé báwo ọ̀rẹ́ ẹ ti bẹ̀ẹ́? ṣé ọlọ́run àbẹ̀ ń dáríjì wá kí ló wá dé ẹ́ ṣé do that ẹ́ what's the problem. Um, wo boyfriend mi ní pẹ̀lú wa máa ń lò ó mo lè fẹ́ bá àwọn méjèèjì jà wọ́n. tí àwọn ọmọ bá jẹ ti sàn ní màmá wá sí wá kí ìjà wọn máa sí àwọn ọmọ bá jẹ. tó bẹ dára mo ṣe wá fẹ́ dára pàdé o kó dá serious love kọlọ. Hey, what's up, baby? Hey, good, good, good. What are you ready for me? I'm ready. Oh, come on. You're not ready. Hello, ladies. Hi. Hi. Oh. I'm, I'm alright. kò sọ̀rẹ́ máa. 把热热些姐姐。 And thanks for accepting me too. Mo promise ẹ pé mo máa wà ní títí láéláé kò síbi tí You look cute too. Thank you, baby. Ah, kilo ló What's wrong? Are you okay? Ti fẹ́? Kí ló ṣe? Kí ló ti wá pariwo bẹ́ẹ̀ náà? Inú ẹ̀ ń dùn. I'm sorry. Um, I was just trying to see your reaction. reaction on me for what now? You scared me. I'm sorry, I'm sorry, kid. Come here. Come. you have been like my brothers or sisters. <laughs> Boy is not telling tuntun wá tẹ̀tù wá di àbúrò mi <laughs> do I'm very very happy. Though my birthday celebration is coming up next week Saturday, yeah. but I appreciate this. You have brought me. I love you all. We love you too. Here is the better life to all of us àwa lọ I have something I want to say. and uh, most of all I want to appreciate somebody you know um, since I met her since she came into my life it's been a different ball game. Ó ti turned life me around seriously mm -hmm. and I'm so in love with her. Everybody already know who I'm talking about. Yeah. <laughs> <laughs> Maybe in another life. <laughs> right, uh, I just want to appreciate you guys. You know, and um, I want to, I want to, I want her to do me the honor. Oh my God! not over yet. Really? Yes. Um, Suri, mm -hmm. thank you for everything. You know, ever since you came into my life, you've been a source of happiness. Mm -hmm. And I will love with you me the all of being my wife. And, uh, ah!